aleykum salaam wa rahmatulahi wa barakatu. ẹ kúrọ̀lẹ́ sọ. alhamdulilayi ẹ kúrọ̀lẹ́. hasan ló ń sọ̀rọ̀ láti òkèlè lè sọ. naam ẹ káàbọ̀. naam ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé ẹjọ́ tí tọ́lá gbà wọ̀nyẹn lẹ́nu ọlọ́run kan hmm. pè yàn lẹ́nu ọlọ́run bóyá ẹni yẹn wá kú hmm. ìgbà tó wá tó bóyá bí ọjọ́ mélòó kan sígbà yẹn wá rí i pé tọ́mọ ní ẹ ọ di wòlíì hmm. ah, ìmọ̀lẹ̀ ìyẹn àbúwọ náà ti sà. naam ẹ ṣeun gan ọlọ́run bó ṣẹyìn lẹ́sàn-án naam ìbéèrè ìdá púpọ̀ ṣe rí kápẹ́yàn pé ẹni ọba ni àkọ́kọ́ ni pé kò lẹ́tọ̀ ọlọ́run ọba lọ́mọ ẹni rẹ̀ gbogbo mùsùlùmí tó bá ti ń ṣẹ̀sìn ọlọ́run náà lẹ́ni ọlọ́run ọba dẹ́lẹ́ iná èèyàn kú iná yọ níbi sàárè yàn àbí ìmọ́lẹ̀ yọ níbi sàárè àbí sàárè bẹ́ so kò túmọ̀ sí pé èèyàn jẹ́ ni ọlọ́run ọba ṣe rí pírọ́blẹ́mù wa ní ọ̀dọ̀ wa níbí yìí ni pé bá a sì máa ń gbà sin òkú wa gangan bá a sì máa ń gbà sin òkú ó máa ń gba kí sàárè òyà máa ń gbà láàyè tó a pé láàdùn náà bá gbẹ́ sàárè ò lè ya kódà ẹlòmíì gẹ́ wọn lọ lè wú eré rẹ ni ẹ sì ni wọn fọ́ sàárè ni ẹ sì ní sàárè ìyá òwòlé wàláhì ń tí kí wọn lọ lè fọ́ sàárè rẹ wọn gé e lérí ẹ̀yin ó sì ní àbí wọn gé nǹkan lára rẹ ẹ̀yin ó sì ní sàárè ti ya o bàbá ti ya wòlíì àbí ìyá ti ya wòlíì ìyẹn kọ́ ló ń pè ní wòlíì wàlíì ni pé kí ọmọ tẹ̀lé àṣẹ ọlọ́run ọba gbogbo ẹni tó ń tẹ̀lé àṣẹ ọlọ́run tó sì ń ṣe dédé náà ni wọ́n ń pè ní wòlíì ọlọ́run ọba kírù yẹn wá ṣẹlẹ̀ kẹ́yìn wá léyìn lọ́bẹ̀ lọ́lẹ̀ tọrọ nǹkan ó lé o tó a pé yẹn bá ń tọrọ nǹkan lọ́dọ̀ ẹni yẹn pé àfa yìí àbí ìyá wòlíì yìí ẹ mọ́sá jẹ́kítẹ́ mi náà dá o èèyàn ṣe ẹbọ gbogbo irun tó yẹn kí èèyàn ní ìrànmọ́ àfi kí èèyàn túbọ̀ lọ́dọ̀ ọlọ́run ọba so ó lé o àmọ́ tó bá ṣe pé ọkàn lọ́bẹ̀ ọ wá ń bẹ ọlọ́run pé ọlọ́run he ọlọ́run wọ́n ṣàwọ́lá ìyá yìí ìyẹn ọ̀dà kódà àmọ́ kò dépò ẹ̀bọ̀ kó burú gan kódà so kọ́lọ́run kó ṣàánú fún wa.